abiyamọ gidi Baba bàbá ni bàbá mi abiyamọ tòótọ́. ọlá ti tọ́ o ṣe wá ń bí. bàbá náà fèsì. different, tsaka wano space nini. Kí ló dé? Kí ló ṣe? Kí ni fọ́wọ́n wọn ni? Mo ti kọ ọkọ mi sílẹ̀ àti mo ti kọ olórí burúkú rẹ̀ sílẹ̀ kó tí mo ṣe ní kí wọ́n bá yín nìyẹn. Ó mm-hmm. ti kọ sílẹ̀. Ṣùgbọ́n náà là ń sọ fún ẹ látọjọ́ yìí tó ṣẹ́nu gbọ̀gbọ̀gbọ́gí I love you, my husband. Ó tàn àbòkù ṣé o fẹ́ fáìn bírù tèmi. àmì wára mi ọ̀rẹ́ wà sí òkè. stop it. ṣé o fẹ́ fi òṣè stain mi ni what do you mean tó fẹ́ fọ́kàn mi tó fi millions fi sanwó fún are you out of your mind. my help ẹ it's a problem àtúnláyé ẹ ṣe máa rí brand ayé ẹ nǹkan tẹ̀mí ṣe lamẹ́ríkà nìyẹn wọ́n ń pè mí jẹ́kí Texas for nothing kẹtẹ wọn máa ṣe nìyẹn a máa rebrand a máa package a máa tún láyé ẹ ṣe pé ẹ máa tẹ máa pe photographer kó wá ṣe photoshoot fún ẹ máa gbé ẹ sínú kàlẹ́ndà máa sọ ẹ di model máa package ẹ máa gbé ẹ káàkiri all over the world especially America Texas man. sista joko ẹ ṣó pé mo máa wà òkè. òun ṣunú ni ṣó máa wà òkè ṣó rí mi ni ó rí bí mo ṣe ń dán ni. Hmm? mo fẹ́ máa tán bí owó àgbà bẹ́yìn náà ṣe ń dán yìí ni ẹjọ́ kẹ́tẹ́ ẹ̀gbọ́n yẹn àrùn kúrò lára mi. <laughs> báwo ló ṣe ń rùn báyìí òun tà gbọ́n ni wọ́n <laughs> tún gbọ́n àṣà rẹ̀ ìwọ ò lè smell ẹ̀ èmi tí mo wà bí mò ń gbọ́n rẹ̀ anyways mm, wàá lọ bá receptionist wàá ní kó prepare spa fún ẹ wàá kọ́kọ́ lọ scrub rẹ̀ látòrí ẹ̀ wàá forí ẹ̀ scalp ẹ̀ látòrí ẹ̀ títí dé àtẹlẹsẹ̀ wàá scrub ẹ̀ wàá scarf wèrè tó gbé sórí tó ah, you look disgusting. all right lọ́ba. ìyá máyà lèmi òṣì mátàmọ́ mi òòyì ìṣomi ọbẹ̀ ìyá kì í ṣohun àmúyọ̀gàn go now go go now go go now oṣù máa lọ kẹlíẹ máa kà á go now go go now. bọ̀dá mi hmm? adé pè ní títí títí títí títí ẹ̀ ní gbé kọ̀. network ni. gbogbo gbà ní network fóònù ní òkè ń dà àbí fóònù mi dẹ̀ ní bóyá kí n ṣe ìyá àbí kò lówó náà ni ó yọ ẹsẹ̀. má jẹ o ó yà jẹ o ní ìpa lọmú ṣe bí kò wájú ẹ̀ mọ́. ojú rẹ sí i ló pọn lójoojúmọ́ rẹ ta ló wá bá yín ṣe lè báyìí. ǹjẹ́ máa wò ó tiẹ̀. ọ̀gá kí n tó máa jẹ. ó dáhùn ṣàlàfíà lẹ́wà. ẹ mú wa pa. bó lẹ ti wá rí ìrẹsì báyìí. Oh, ó ti ti pẹ́ tèmi àti ti jọ jẹun náà òkú náà. ìwọ jẹjẹ rẹ ti ń díẹ̀ <laughs> mọ́. Hmm. Hmm. ó dùn ó. náà. bí ṣe yìí ọkùnrin ṣe gáàsì náà fi sẹ. èmi ò mọ. inú ọ̀gbìn ni. o ṣáà ti dùn ká ṣáà ti jẹ ni. Eh, ah, ah. ọ̀nà. ajá ẹ̀dùn hello. hello daddy. ah, ah ìwọ nìyẹn pẹ̀lẹ́ ìkejì ẹ̀ ń kọ́ ah very good very good ṣé o sí ṣé o sí problem má jẹrẹ sí tán ẹhẹ mo ń gbọ́ ẹhẹ mo ń gbọ́ mo ń gbọ́. Ah, dádì ẹ ti ní ká sanwó clearance wa o and ọdẹ ní tá a bá san graduate Eh, hundred thousand eh, sir. I'm sorry, daddy, uh, one hundred and twenty thousand ni eh, sir. One twenty. Ìyẹn ah, ìyẹn pọ̀ díẹ̀. Wọ́n ò lè bá yín wò ṣe ni. Èyí méjì ni nà eh? One twenty sir. Okay sir. Eh, ok dáké bẹ́ẹ̀ nù ẹ wẹ́ ẹ ní choice ọlọ́run mi lọ́wọ́ ok ok my what I can do eh, My dear, ṣe é sìn ṣe é sìn. Kamarity thank you daddy yeah we love you thank you all right sir ẹ ah o stupid gan ṣáá. So stupid ni ṣé o rí ìgbà tí mo ṣe báyìí ṣé o mọ nǹkan tó ń jẹ báyìí ṣé o mọ pé ó yẹ kó sọ fún ọ pé two hundred thousand are you are you daft. two hundred thousand bíi ti báwo ni ah, mo ṣe fẹ́ padà dì ní and ẹ̀yin àwọn méjèèjì la mọ̀ pé forty thousand naira lówó ta need so bó tó gé ìtafẹ́rẹ́ yẹn náà it's fine it's okay. ṣé màá gbọ́rọ̀ dẹ̀ ṣé òun mi kémi náà pa bàbá tó bí inú bí mi náà mọ̀ oh. ẹ́ ó stupid ok báwo la ṣe fẹ́ ṣe one hundred and twenty thousand tí wọ́n ti san sí tábà ti yọ forty thousand ẹ̀jọ̀ èlò ló fẹ́ kù. Eh, one hundred and twenty thousand tó wúyẹn bá ti wọlé a fún yín thirty k. <laughs> junior junior. mo. junior. mo. o oh, stupid. Oh. Mm, seriously o mad àfẹ́mi thirty thousand nínú èlò ṣé ẹgbẹ́ mo jẹ́ gbẹ́ ni tó mọ nǹkan tó bá fẹ́ kí n pe bàbá tó bí mi lọ́mọ lórí fóònù sìn kí n sọ fún ọ pé dádì a fẹ́ gba yín ni o fifty fifty or no deal. ah ah mo ẹ wo tí yín kan tí wàá fẹ́ le ju tèmi lọ ṣé bí mi mo jẹ ayín sìkìrì náà. a. ok so sọ̀rọ̀ náà. game. good boy bó ló forúkọ sí tẹ́lẹ̀. má jẹ́ ẹran yẹn tán o mo mọ̀ pé ẹran yẹn lójú ẹ̀ wọ̀ kó o ṣe wọlé. Mm-hmm. Mm-hmm ìyẹn ti lọ bẹ́ẹ̀ nìyẹn. Hmm. yes. owó bàbá. Hmm. n ó jẹ sẹ́ńd owó sí àwọn àbúrò ẹ̀ ní àyíndé nìyẹn. Hmm. ṣàfihàn kún. ẹ ǹgbọ́. ọ̀sẹ̀ sẹ́ńd owó. ìyá mi olùwẹ̀ tí ẹ̀ um, ń máa jìjọ ń gbàgbé ọ̀rọ̀ tó bá wà lọ. ẹ o ó owó wúlò mìíràn bá wà surprise ni wọ́n wá jẹ jẹ́ fún ọmọ ìyàwó fún díẹ̀ sí. Ah, bàdá mi ṣebí torí mo bá yín pé ẹ̀ ń jẹun ni ah. ah, èèyàn ebi ò lè máa pààyàn bẹ́ẹ̀ náà nínú wàá sọ owó fún ọ̀rọ̀ ẹ̀gbọ́n pé mi ń darí jẹ́ fún jẹ́lẹ̀ mi mm. ẹ̀bùn mo kàn ní ìdòwò kékeré ni. mo yẹ sẹ́ńdọ̀ owó sáà àbúrò ẹ̀ ni àyèdè ni àti ayé àbúrò ẹ̀. ẹ ẹ dàgbà dàmú ẹ̀yìn hundred thousand péré lè mí ní. Ah. mo kò fẹ́ fi kó ọjà tí mo fẹ́ rà ní tó bá ti ń tẹ̀sẹ̀ tó ń bọ̀ máa kó wa. one twenty ni mo ṣe send àwọn àbúrò yẹn pé àwọn àná tiẹ̀ rẹ̀ ní aláàdì ló wọlé yẹn wọ́n ti yọ jẹ́rìí one twenty mo send wọn oríkè mọ̀ ń ná ni tẹ́mi náà complain. Ah. ẹ̀gbọ́n mi ẹ mọ̀ pé tí wọ́n yàtọ̀ sí tèmi hundred thousand péré lè mi fẹ́. Ah hundred láíláí kò tiẹ̀ lè kó o lè rí o lè rí yẹn díjọ́ mi. Ah, ó dé ọjọ́ bó jẹ́ fifty ẹ wo tó má ti lè kọjá ẹ lọ. mo ìjókòó yìí o lè rí ten wọn kò torí kójá àwọn a yẹn ni ah, àbí níta wáyé wá ṣe kọ́ yẹn ni. Ah. mi ò lè rí ten. o lè rí o tó yẹ pé bó ṣe dé ọ̀rọ̀ owó lo sọ tí mo transfer fún ẹ màá mà pé mo máa ja ìjà àtàwọn ẹlẹgbẹ́ kan bẹ́ẹ̀ tẹ́ ìrẹsì ló ló fẹ́ jẹ bọ́lá ṣe fẹ́ nìyẹn o jẹ jẹ jẹ pọ̀mọ́sì jẹ pọ̀mọ́sì jẹ hmm? ráìsì. ó ah, má jẹ́ kí èèyàn ṣì jẹ báyìí ó ah. má jẹ́ kí èèyàn jẹ pọ̀mọ́ dáràn pọ̀mọ́ náà ni ò dẹ̀ dùn yẹn. oúnjẹ ilé ìdùn tẹ́lẹ̀ o. ṣọmọ kan mi lè dúró sí ẹ èmi ní lectures for four tó bá ti send tó bá ti rà alert kò sáré transfer tèmi sí ni sharp sharp má jẹ́ kó pẹ́ má jẹ́ kí n fi fóònù lé ẹ kiri o ah. ó máa ti wọlé. ẹ Oya, Oya, ó yá sms ni kò ṣe máa bọ̀ mo. seven three seven. small small na chew na. ó yá. chew network yẹn gan-an. Ah! jẹ́ fún ẹ ní hotspot mi ó lè gbá mi ọmọ kékeré ò lè wá gbá mi. wifi mi ò connect. ah ó máa ṣẹlẹ̀. gbogbo abiyamọ ayé ẹ ò ní fojú sunkún ọmọ o gbogbo abiyamọ ayé ẹ ò jèrè ọmọ. bọ́lá ti tó yẹn. ẹ eh, kí ló ṣe. láìkẹ́ ni ọ̀túnba ẹ láìpẹ́ ẹ kí ló wá ṣẹlẹ̀. tó ṣẹlẹ̀. mo fẹ́ fẹ́ ni. ọ̀túnba ẹ fẹ́ fẹ́ ọ̀túnba sẹ́yìn ilé gbóbìnrin sílé ni ṣé lẹ́yìn méjì tẹ̀tí fẹ́ ni ẹ tún fẹ́ fẹ́ ilé ẹ máa fò kiri ẹ lójú. problem now ẹ tó bá kàwé mímọ́ ni méje gan-an lè wá entitled sí seven to one ratio ọkùnrin sóbìnrin wo kejì àfihàn lẹ́nu láti máa bá mi gbọ́ ọmọ yẹn sọ̀rọ̀ mo like it. Ah! I like it. Mm. Like láìké gan. gidi gan mo fẹ́ fẹ́ sílẹ̀ ni o. ẹ fẹ́ fẹ́ kò ṣe pé ẹ fẹ́ tọ́ spé. jẹ́ kọ́rọ̀ mi yé ẹ. ọtúnba. jókòó báwo ló ń ṣe báyìí náà o ti ń fi kíní ìṣàwádà kí ni mo fẹ́ fọ́ọ̀mù ẹ̀ sílẹ̀ ni kó tiẹ̀ máa ti ata sí lẹ́nu ọmọ tí mo wò yẹn súra ẹ̀ máa bá tèmi. súra èwo ń bẹ súra tù. ẹ ṣe yẹn ṣó yẹ kó èmi àti ẹ̀gán máa sọ ògbólé tá à ń sọ yẹ ká máa sọ yẹn tó yẹ pé ìwọ̀gán gbórí dúró ni wọ́n gbà tí mo ti ń pákéjì ẹ̀ tí mo ń ṣe rẹ̀ tó jẹ́ ń sọ pé freelance yẹn ṣáà ló ṣàfẹ́ dúró tí ìtọ́jú alẹ́. ẹ ṣàmù ẹ̀mí mi lè gborí síbì kan ká ṣáà máa ju kiri ká máa ọtúnba bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ kí nǹkan tẹ fẹ́. bá mi bá a sọ̀rọ̀ kó fẹ́ mi kí n má rí ẹ̀ ní fífẹ́ gidi gan. ẹ kò sí problem. ẹ ẹ o jẹ́ ń sọ̀rọ̀ ni. ṣe bẹ́ẹ̀ ni ọtúnba ẹ náà mọ̀ bó ṣe ṣé mi ò mọ̀ ẹ́ tẹ́lẹ̀ ni. ọ̀túnba túnba. ìwọ rè owó rè méjì rè mí. báyìí abá lọ ṣe sọ. ẹ wọ́n ló mọ̀ kó o kúra ẹ sọ́hún jàre ṣé wàá bá mi parí iṣẹ́ ṣe. mo ti parí ẹ. màá yanjú yẹn kékeré lówó sẹ́ ẹ̀. ó ń jà ó yà ó yà. tó bá ṣe tilẹ̀ ló ń gbé gbẹ̀mí rè owó rè. ẹ ẹ máa transfer. máa transfer three hundred thousand naira fún ẹ wà wá fóun ní hundred wà mú two hundred hundred yẹ kókò fi ṣe airtime kó máa ká fi sọ̀rọ̀. two hundred yẹ kéré o. Ah, ó ṣe máa ń ṣe báyìí náà jókòó e owó owó ìbásọ̀rọ̀ sì lélẹ̀ kókò fún bá mi bá sọ̀rọ̀ ni ṣé mo sọ fún ẹ pé ibẹ̀ ló máa tán sí ni. ẹ ọ̀n tún báyìí mo pé mi náà máa sọ̀rọ̀ náà gbogbo bright ni gbogbo chess ẹ mo pé chess mo pé mo waste bright now. ok kọ́kọ́ kọ́kọ́ ṣe lè ná kò wá òun kan tí ṣé mo fi eléyà ti dé tán ẹ ẹ mi ṣe máa ń ṣe kí kọ́kọ́ ṣe lè nà ná. kí kọ́kọ́ ṣe lè. so kí n fún ní hundred kó fi ra airtime ìyẹn voucher. tí wàá la. ṣé o. don deal ẹ ẹsìn náà kàǹtì. wà ń bí báyìí ah, ah, mi ò ń fún nǹkan bẹ́ẹ̀ ṣeré. ẹ̀ dábàá ti wọnú mọ́tò báyìí máa jù tẹbi driver ló ń gbé yín. ẹ immediately ni màá ṣe. Mm, ẹ bá mi ṣe tẹ bá ti dé back state. o máa rà láti sínsìn. ẹ ṣe. ó ga ó lè dúró gan-an èmi kan kúrò mo mú mọ́ra ní òkè pé ìdí o. ṣáà bá mi lọ́jọ́ ẹ̀ tó lọ́wọ́ ẹ̀ ẹ̀ alẹ́ máa lábẹ́ ẹ̀ sọ. ọ̀rá ẹ̀kọ́lẹ́. ẹ̀kọ́lẹ́. mẹ́sẹ̀ wọlé lọ báyìí kó máa. tó bá ṣe kí ni. kódà. tó ń ṣe kó ṣe kí ni kó rọra ṣe jẹ́ jẹ́ má ṣe ẹni ha o dẹ́ẹ̀dẹ́ẹ̀ ni kó máa bá ọ̀túnba ṣe kórè ẹ̀ pé kò mọ̀ tó ń ṣe ó ṣàrè mi man I'm not doing badly for myself mo níṣẹ́ mi ní Amẹ́ríkà. mi ò ṣe badly ìfúnra mi àwọn ọmọ bẹ́ẹ̀ international Amẹ́ríkà làwọn àgbẹ̀ àti ṣe pọ̀ tẹ́lẹ̀ yìí sódà táwọn ìbá ní kí ni mo ń ṣe o business mo ṣe àfihàn mi ní bùtí tèmi ní àgbè òṣèré rẹ wọ́n ló máa mọ pé kò ń ṣe rọra máa ṣe jẹ́jẹ́ ìjọba. kò dẹ̀ ń ṣe bí olóṣèlú lórí burúkú wèrè rẹ̀ tó pè lọ́kọ olóṣèlú ọkùnrin for nothing. ṣé yẹn wèrè yẹn mímà ti fi yẹn sílẹ̀ o ti fi sílẹ̀ ah, o jàbẹ́ ah. orí rẹ̀ ń sìn tí ọ̀làkà rẹ̀ kò ṣe rí ń sìn àbọ̀ ah, fẹ́ padà lọ sọ́dọ̀ kan ọkọ olóṣèlú lórí burúkú wèrè tó pè lọ́kọ ṣọ fẹ́ padà lọ ló padà padà olóòníjẹ mímà oh. ti fi yẹn sílẹ̀ ẹwọ ẹwọ mi nà ẹwọ kọtẹ sọmíta ẹwọ mm-hmm. ṣíṣe ẹwọ ni yóò dá o ìfọ àti yóò dá lára ẹwọ bọ̀ra mi tún mi mọ̀ pé mo fọ́ ètò báyìí o mm-hmm. wàláì. pẹ̀lẹ́ hmm. gbogbo ara ẹ ló ń dán báyìí báwo rí mo fẹ́ pákéèjì rẹ̀ mo fẹ́ sọ ẹ́ di dèèyàn ńlá. yéè má wọrí. six mi. bàbá máa ṣe díẹ̀ díẹ̀ one by one step by step oh wòmínà wòmínà olùbẹ̀rẹ̀ ṣe ń dáhùn ẹni tó bá rẹ ní ìsìn òyìnbó náà máa pè mí ọ̀rẹ́ wọn pẹ̀ tiwọn tiwọn. wow ìyá ẹni bọ̀. àbúrò mi. <laughs> six mi. wọ́n mọ̀ tí ẹni báwo ni ọ̀túnba ò ṣe ní mọ̀ pé mo ti lọ́mọ méjì. ó ń ṣunú ni ṣé o fẹ́ sọ fún mi ṣé o fẹ́ sọ no no no no no tell me you want to tell him. ṣé fẹ́ sọ fún ni. ṣé kò rí ẹ pé kò ṣe kí ni pẹ̀lú ẹ̀ mọ́. bòtí ta bá ń ṣe ti bíbá. nìkí ni kò gbẹ́ ni ẹ dákẹ́ jèrè ṣé sọ fún ni ṣé fẹ́ sọ fún. Oh, ok o máa rí stethoscope o ní internet stethoscope tó máa fi sanpó ti bímọ rí kò ṣe báyìí fẹ́mi. tó bá gbé lè sẹ́nu kọ́. wọ́n ṣòro ni kí ni àwọn ọ̀rọ̀ títọ́ tẹ̀mí yìí why you speaking like this eh, why you speaking like this ṣé bí o ṣe máa máa lélẹ̀ hmm. o fẹ́ máa wùwà ará oko o mọ nǹkan tó yẹ kó sọ at the right time. ẹ má bínú sísá ẹ má bínú náà ẹ má bínú. kí ni gbogbo ilé àṣàkẹ́ kí lé. Daddy, it's just a temporary tattoo. kí ló ń jẹ́ temporary tattoo. kò ń permanent ẹ̀ mọ̀ six months time ó máa clean. ah six months níbo ló máa lọ tó máa fún ẹ lọ́wọ́ tó máa fún ẹ iṣẹ́ in six months ọlọ́pàá mú yín o. Daddy tí n bá fẹ́ lọ wáṣẹ́ mo máa wọ ṣẹ́ẹ̀tì tó máa gùn níbí báyìí. Eh, ọlọ́pàá máa ẹ̀kọ́ ku ẹ mọ́rọ́ gan o máa ẹ̀kọ́ ku ẹ mọ́rọ́ gan o kí ní ìkó ya wá bó ṣe máa nù kúrò ni o. àṣàkẹ́ wọ mò ń bá wí náà. dájú àwọn orúkọ tẹ máa ń pè mí yẹn ó ti lókà jù wíwó la àṣàkẹ́ tẹ máa tẹnu ó ti pẹ́ tí nǹkan ti máa ń fẹ́ béèrè lọ́wọ́ yín pé ilé ìtọ́ máa ń fi orúkọ oríkì pẹ̀lú. olódò ni wọn náà ẹ̀ ń jọmọ Yorùbá ni ẹ̀yin ò mọ ìtumọ̀ kí wọ́n máa pè ọ́ ní oríkì oríkì ó sàn kan wọn ju orúkọ lásán lọ hmm. ìwọ àṣàkẹ́ hmm. oríkì ìyá mi ni hmm. àyíndé ni wọ́n oríkì bàbá mi nìyẹn tí n bá ń pè yín bẹ́ẹ̀ èmi gan tó rántí lé ni ah, <laughs> bí àtẹ̀wá bímọ bóyá yẹ yín gbà yẹn ẹ wò dáàdì nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín ni pé ẹ má máa pè mí ní àṣàkẹ́ mọ́ ẹ máa pè mí ní ọmọ yẹn ni tí ẹ bá dẹ̀ lè pè mí lọ́mọ yẹn ni máa pè ní mo ẹ fọnkífà ẹ torí orúkọ táwọn ọ̀rẹ́ mi ń gbòòrò máa ń pè mí nìyẹn. ọjọ́ mo tẹ bá débi tẹ wà kẹ máa mú ara yín àṣàkẹ́. ẹ má pè mí láṣàkẹ́ mọ́ àṣàkẹ́ ló jẹ́ mi ní dá yín lóhùn. ẹ ẹ da ẹ da wo mo ti ṣe ìyẹn lẹ fún yín o. Hmm? yes. dáàdì hmm. ẹ ti dáná ah. um, kílẹ̀ sí. ah o ti jiná tó um, ti. kílẹ̀ sí kílẹ̀ sí. no no gan ni kí a fi jí ah. ìròyìn tá a fojú ẹ̀mí tẹ̀lé wí láti rí bọ́sí dáàdì wé dáàdì dáàdì dáàdì cook dáàdì chef chef dáàdì. bàbá ni bàbá mi abiyamọ gidi ni bàbá ni bàbá mi abiyamọ tòótọ́ yíyá bàbá mi. Fọpẹ́ Fọpẹ́ kí ló ṣe Fọpẹ́ Fọpẹ́ kí ló ṣe Fọpẹ́ Fọpẹ́ kò tó ṣe sórí tó bá ti dára máa bí máa ti bẹ̀rẹ̀ sọ́sibí tí máa lọ́wọ́ gbọ́ ẹ̀ owó yìí máa kó fún ìṣẹ̀lẹ̀ náà tó lọ́wọ́ lọ́wọ́ sí mi sílẹ̀ fún mi. Thank you. Daddy. For wearing you look. ẹ bá mi kíra fún bàbá mi ẹ bá mi kíra fún bàbá mi abiamọ tòótọ́ ni yé bàbá ni bàbá mi o abbiamo Chirini. Bàbá ni bàbá mi, abbiamo tòótọ́, ipa tó oh oh kéré o nínú ayé mi. Ẹ bá mi kíra fún gbogbo abiyamọlé, ẹ oh jẹun ọmọ. Ẹ bá mi kíra fún bàbá mi ẹ tẹ bá ti fọtán lọ́tẹ̀ ẹ má sà sí ọwọ́ èèyàn ìwádìí nìkan sà sí torí tó bá jábọ́ àwọn ajá yẹn máa ń disturb. ẹ ẹ ìwọ ìbéèrè náà ni má sà sí ìbí sásìkò. ìjáde ló ń bọ̀ gbogbo ìṣègùn ẹ ṣáà fọkú mọ́. gbogbo ẹ pátápátá ni màá fẹ́ ṣe é ṣe pé. ẹ fọkú mọ́ o. ọtí tó tó máa fẹ́ bá wọ ìwọ kíákíá kí. money for here abeg i carry one thousand five hundred i carry am come here abeg you no help me see one thousand five hundred i carry money come here i carry money one thousand five hundred naira i carry come here ah Mute. tẹ yẹẹ mo jẹ gbèsè mo jẹ gbèsè mo jẹ gbèsè. joy ah mo gbẹ What? thousand five hundred security ah security. fọ́ mi. ara fọpẹ́ yìí gbóná. o lè bílíf pé bó ṣe tí mo ti ṣe látàárọ̀ bí tí ẹ mọ ṣe ṣe owó yẹn kó sọnù mọ́ mi lọ́wọ́ ni owó tẹ̀ mo fẹ́ fi ra oògùn fọpẹ́ okúlò bóyá ó sọnù lọ́wọ́ mi ní o bóyá ó jí lápòbí níbi tí ẹ lè sọ. ẹ ó jẹ tí mo rà sí paracetamol mo tọrọ lọ́wọ́ àwọn èèyàn ni káwọn èèyàn lè fún pé orí tó fọ́fọ́ pẹ́ o tí bá fún paracetamol á lè lọ wà tí ẹ lè lè jọ jẹun pé tètè. dẹ̀dẹ̀ ẹ ẹ má ronú mọ́ ọlọ́run á ṣàánú wa. ìdí ọkọ mi ṣe kọ mi ni white ni kò jésù ṣe jẹ́ kí kí fọpẹ́ kí wà á ti fọpẹ́ wá jẹ́ kó lè bá lọ́mú fọpẹ́ fọpẹ́ fọpẹ́ mọ́ mi ó ti kọ́kọ́ tó bá ṣe lóko jésù kọ́ bí ẹ wá jọ. ẹ jẹun lágbóhùn lọ́ọ̀ máa jíwé máa dígbà fún mi lórúkọ jésù kò sí kòkó tó máa ṣe yín méjèèjì. ẹ̀mí mọ́ mi jòjì ẹ̀ṣẹ́ bọ̀ Thank you. bọ́ láti tó tèmi nìkan. ọtúbà. ṣé mo skin ẹ̀dọ̀ bó ṣe rí jẹ́ wọn lọ́tọ̀ àyígbà tó polish ẹ̀ ṣọgbẹ́ fẹ́ bàbá rẹ̀ gbé mọ́tò dúdú lọ car wash tó fọ̀ tọ́tọ́ tó wá polish ẹ̀ ní àwọn ìbò wọn lọ. oh my god ọtúbà ah! ọtúbà tèmi nìkan ṣoṣo. bébì mi bébì mi o ti rí nsìn èmi ní sì fi sọ pé mi ò lè fún mi mi ò lè jẹ́ kẹ́yìn bòdì wá láàrin rárá rárá tí àrà jẹ́ kí ara máa mánéjì kàn mí wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí tó o dùn o dùn o dùn rí mo tún máa mọ̀ pé yá ah, mo pé bẹ́ẹ̀ yẹn gbóná tó bẹ́ẹ̀. <laughs> òun ni sọ ní àdé bàbá wa tó ń gbà yẹn tó fi kọ́ ni pé adùnmámádẹ́ẹ̀kẹ́ o yálùmọ́ yálùmọ́ nǹkan tí bàbá ń jẹ tí òun fọmọ jẹ òun yẹn rí àyè. àdìgbò tètè fọ́ mẹ́tẹ̀. ọ̀túnba ah! ẹ̀yin lẹ mọ̀ ṣé ẹ̀yin ò rántí orúkọ tó ń pè mí. bọ́lá ti tó oníkòkò oyin oyin tó wà nù kòkò mi èèyàn ò lè la tán. àní mo ti ní problem sẹ́yìn. <laughs> ẹ lè ní problem. mo ní problem sórí ń sàn sórí ara ẹ̀ náà rè o ara nǹkan tí mi ò ṣe lè pín ẹ nìyẹn mi lè fún yàn là àbí kókó yín kan ọmọ burú ọmọ ò dáa ẹ tó bá ní kò tiẹ̀ kò fi tán lẹ́nu ọ̀bẹ wọ́n máa la tán ni wọ́n á gbọ́n tán ó dẹ̀ léwu ẹ sori bébì jọ yàrá máa lá nǹkan mi wẹ́rẹ́wẹ́rẹ́ hmm. ẹ at my own pace at my own level jọ throughout life ni ọ̀túnba mm, ẹ eh? wò ìyẹn ò kí n ṣe problem mm. as long as tẹ̀yìn bá ti ń tọ́jú mi oh. tẹ̀yìn fún mi lówó ẹ wò ẹ fẹ́ lè jókòó sílẹ̀ ṣe rí kọ́kọ́rọ́ ìkòkò yín mi ó ti di tiyín anytime tó bá ti wù yín láti ní kẹ láìkòkò yín mi ẹ kàn ṣí báyìí kẹ wá ṣe kí ni. Ah! Eh kẹ́ máa gbọ́n. màmá sáwọn bí lọ ni <laughs> àdìgbò ti ní problem sẹ́ ẹ̀mí kan fò kí n ní problem <laughs> ọlọ́run fúlàní tó ìwọ ló wá parí ìwọ ló wá parí ok sori jẹ́ ká sọ síbi tọrọ àsórí tí o ní ìtọ́jú yẹn màá tọ́jú ẹ̀ ju dókítà gan general hospital gan wọn lè ṣe tó yẹn credit card mẹ́fà ni màá kó lẹ lọ́wọ́. bá a ṣe rẹ ni kò máa ṣe. ọ̀túnba ẹ wo ẹ má wọrí mo máa ṣe yín léṣe tẹ̀yìn bá kàn ti kọ́ ilé ìdáná ah, ah. yé ọ̀túnba. èèyàn ah! lè fi strong ilé yìí. ẹ wo anything tó bá wù yín ni kẹ́ fi ṣe torí bẹ́ẹ̀ ṣe ń wo èmi èmi ọba yẹn fọṣọ o mi ò lè dáná tẹ bá kọwọ́ fún èmi kéèké fi ṣe business ẹ wo business yẹn máa ṣe kí ló máa collapse ni bó tó bá ti jẹ́ ti bíbà ẹ̀ yé ẹ wo any corner any angle ẹ̀yẹn ṣáà ti ṣe kí ni kẹ́ máa gbé fún mi báyìí kí n máa grab ẹ̀ kẹ́ máa fún. ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa parí ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ṣorí ṣorí ló fura yìí. ibi bá ṣorí ṣorí àní nǹkan tó present ni fún bàbá mi tó fi gbalẹ̀ family wa. obìnrin rere ni mo fẹ́ fi ṣaya o. múra lọ́jọ́ wo lè mí mẹ́ẹ̀ mú bọ̀ tó fẹ́ kí n bomi tútù wá fún ẹ. Ah, omi kẹ. ẹ o bomi. àmì ọmọ mi o. ajogun mẹ ajogun mẹ o ah, ajogun kí ló. Eh, eh, eh, kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló lọ. kí ló ṣẹlẹ̀. kí ni o ṣẹlẹ̀ kí ló kí nìyẹn kó ti rún báyìí nǹkan tó jókòó lé wọ́n náà wò tí ẹ kó jókòó lé lè. Ah, ah. òótọ́ mà ni. ọ̀dà ah, mi <laughs> eh? mo máa bá yín yọ. àbí náà mo kí yín kó lè. látọdún yìí àbí wẹ́rẹ́ báyìí lọ́lọ́run lè padà ṣe. bọ́lá ṣe ṣe nìyẹn gratuity mi nìyẹn. ìwà ṣe ìwà eh. ṣe eh, ẹ̀gbọ́n mi ẹ jókòó èmi kàn fẹ́ advice yín lórí nǹkan kan tẹ́ ẹ bá ní sọ pé ọ̀rọ̀ ọmọdé lọ́rọ̀ mi ló sọ̀rọ̀ ẹ̀ síbẹ̀ yìí náà mo palejò lówó mo rò pé owó ìṣèwà sí i tó di pé máa bọ́ sí nínú nǹkan téèyàn kò fi ṣe mo rò pé bóyá kẹ́ ẹ invest ẹ̀ mo ní business kan lọ́kàn torí mi náà fẹ́ ṣe bíi poultry business yá kẹ́ máa ṣe adìyẹ ṣe ẹja àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn fojú sí business yẹn lára mo owó wà ń bẹ o bakery náà da owó eh. wà ń bẹ o omi pure water yẹn ń ta omi kó pàdánù ó ti yé yín. jẹ́ ìwọ náà mo wọ́n náà oh. mo wọ́n náà eh? jẹ́ ìwọ. báwo ah, kí ni jọ adìyẹ kọ ń wá lọ ṣe poultry business lájọ tó ti mọ̀ mí kí ni the only business tí mò ń ṣe tẹ́kí gbogbo iṣẹ́ tí mò ń ṣe láyé gbogbo owó tí mo ní láyé orí ẹ̀ ni mò ń rún lé. iṣẹ́ ìjọba lè ṣe tẹ́ fi. ìró ọ̀rọ̀ ẹgbẹ́ kò yẹ àwọn ọmọ ṣe tán wọn ò ríṣẹ́ ibẹ̀ ẹnu kí ni pin owó ìfún wọn ni ìwọ gba tiẹ̀ ìwọ gba tiẹ̀ parí bọ̀dá mi kí lẹ sọ tán sìn ṣé àwọn ọmọ tẹ ti rán láti nursery school primary school tán fi wá institution tán wá fi ṣe tán kò tí yẹ kẹ́ máa jẹun ọmọ ó ṣe bá ń sọ pé tí òkété bá dàgbà ọmú ọmọ ẹ ló máa ń ni káàtì ẹ wá gbà pé wọn ò tí ì lọ́mú yẹn ẹ̀yin ṣe invest owó ìkẹrẹ̀dẹ̀ máa ìbá fi tọ́jú wọn ni. mo nira mo nira ó dé nìyẹn o ọ̀rọ̀ ẹ̀ sítórí ẹ̀ máa ń gùn gan nígbà táwọn ọmọ ṣe tán tán òrìṣẹ́ ṣé mo ti parí iṣẹ́ nìyẹn. mi ilé ti parí iṣẹ́. ẹ ẹ tó dẹ́gídẹ́gídẹ́gí set wọn up kí n pín lè jẹ kí n kàn ṣe káti ẹ̀ mọ nǹkan tó fẹ́ ṣe ah, ah. wọ́n ní kí wọ́n lọ́wọ́ adìyẹ. ẹ̀gbọ́n mi báwo lẹ ṣe ń gbonú báyìí. ó dá mi ìradìyẹ mi rẹ̀ sí ẹja ah. ọmọ mi ni bẹ́ẹ̀ sìn. bọ̀dá mi. abiyamọ tòótọ́ ipa bàbá ń kó nínú ayé ọmọ kò kéré bàbá. abiyamọ gidi ni ẹ ò rí bó ti ń jìyà mm-hmm. nítorí kọ́mọ lè jẹ. Ah, nítorí báyìí sí mo sọ fẹ́ pé lẹ́mìí ẹ̀. Eh? Ah, bẹ́ẹ̀ ló wá gbé báyìí. twenty bag twenty mo kó o lè ṣe mọ́ báyìí. sáà ah, mo yẹ. two thousand one thousand ah. two thousand alẹ́ kò fẹ́ ní báàgì eh, kan. ten ten naira ni mò ń sọ fún àwọn tó wá jẹ́ ayọ̀ kankan ten ten naira mo dẹ̀ ti gbé twenty so o jẹ́ two hundred naira. ten naira báàgì kan. bẹ́ẹ̀ ni o bí lọ́wọ́ yòókù mo ṣe ń gbé nìyẹn. two hundred naira. two hundred naira ni bí lọ́wọ́ yòókù ẹ̀. oh no. èyí tó jẹ́ lílé yìí o òjijì eléyìí o. aláyé mú mọ́ra jẹ́ ká parí iṣẹ́ yìí. mú mọ́ra mú mọ́ra wà lè fi òkú owó apọ̀. oh oh wà lè fi òkú owó apọ̀. sọ́jà. ipa tó kó kò kéré o nínú ayé mi ẹ bá mi kíra fún gbogbo abiyamọ ayé ẹ ó jẹun ọmọ ẹ bá mi kíra fún bàbá mi gbogbo abiyamọ ayé ẹ ò ní fojú sunkún ọmọ. nígbà tó nípa ńlá ṣubú tó ní tòun bàjẹ́ ẹgbọ́n náà kí ni kọ́mọ ẹlẹ́yin ṣe nítorí pé o kọlu elélùbọ́ èlùbọ́ ẹ̀ dànù náà ṣe nù ẹ́ tẹ́yìn ẹ̀ kan bá pàdé o dókítà sọ pé kò máa ń ṣàǹtí elélùbọ́ tí mo kọlu máa ní ẹ̀mí fi kàn dókítà ní spinal cord túmọ̀ ló ń bá mi jà lẹ́yìn. spinal cord two àmọ́ akínọlá ó ṣe mí o ó ṣe mí ó dẹ̀ dùn mí gidigidi gan nígbà tí ọ̀rọ̀ máa fi wá dà báyìí ah, kí ló dé tó bùn mí gbọ́ ó dẹ̀ mọ̀ pé kí ní ìtí ń yọ ẹlẹ́nu ó tójọ́ mẹ́ta ẹ́ ó ga ọ ìwọ ló wá ló wá dẹni tó wà lórí wíńṣẹ́ àbáyé. wọ́n ní wọn kò wú bí báyìí ló fẹ́ máa fi wàhálà mi máa yọ lẹ́nu ní gbogbo ìgbà ní síbi ó ní ẹni tó bá lójú lójú ntì owó kò fọpẹ́ fúnlùwà ni mo yí wá kiri owó ló mú mi tí mo fi ṣiṣẹ́ ẹ̀kọ́ kánkó láti mo ṣe kiri ṣe wá èmi ò nílé kọ̀ọ̀kan àfọlọ́ àti wọ́n tó dẹ̀ ilé òmi lọ́wọ́ ìkọ̀kọ̀ ò jẹ́ pàwọ́rìtì sí mi láfi àwọn ọmọ mi ló wà ló jẹ́ pàwọ́rìtì fún mi táwọn ọmọ mi bá ti wà òkè mo ti òkè olùwà. oyin oyin mi ẹ ẹ yé mi èsì orí kí là ń jẹ láyè tí kì í tán àfọlá ọlọ́run kò kó ń ṣe pé mi náà ni àmọ́ nǹkan tó bá ti dé báyìí ó ti dé bẹ́ẹ̀ mi náà ọ̀pẹ̀lẹ̀ ga o kí wàá ní dókítà sọ báyìí. owó táwọn ọmọ mi méjèèjì máa jẹ ni mo wá kiri fídíwù sí mo ti wá pàdé nǹkan tó máa jẹ mi báyìí fídíwù dókítà ti mi lérí fún ma díẹ̀ dókítà ni ó máa ní láti ṣiṣẹ́ abẹ fún mi kí tó lérí ṣé wàá rí pé ilé tí mo dùn fún mi ẹnu bá táwọn ọmọ mi báwo ni bàbá ṣe máa rogún ìwọ ni bá ṣe owó ti sún mi bá dé rú ti sún mi. dókítà. èló wà ní wọ́n pe owó ṣe abẹ́rẹ́ báyìí. wá dókítà ní ìgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà mo dé bá sọ fún ìbọ̀dé wọn kì í gbọ́ mo mọ̀ sọ fún ìbọ̀dé pé ṣé kò ṣe pé mo ṣọ́ lọ́wọ́ ó dé wo mo ṣe olówó tí màá ṣe olówó olówó ní fàdúmùyà yìí máa jẹ́ ní ó mo pé àwọn ọmọ méjèèjì tó kó wọn lẹ́ni kọ́kọ́ ibi nìkan ni mo fẹ́ tọ́ wọ́n wọ́n ibo ni mo ti fẹ́ rówó tí mo fi fẹ́ tọ́ àwọn ọmọ mi ibo ni mo ti fẹ́ rówó iṣẹ́ wo ta ló máa gbà mí síṣẹ́ ta ló máa gbà mí síṣẹ́ má dé ó wá sọ pé Bùsọ́lá ibi kókó ni Bùsọ́lá ò gbàdúrà mi kó lóun ti ẹ̀rọ ọ̀hún ọmọ kékèké méjì tó lè ṣe lọ́wọ́ kó ti ẹ̀rọ láyẹ̀ mọ́ mi lára kó wó yẹ ipò fún mi. owó ti tó má má má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ owó iná pọ̀ o ọlọ́run láwa fẹ́ ṣe báyìí ṣó ètò tí ẹ kọ́kọ́ ṣe pàtàkì báyìí pé ká mọ̀ bá ṣe máa wá owó oògùn fọpẹ́ fọlúwa rí i tó ti rí ẹ bẹ́ẹ̀ a máa máa yanjú ìyẹn lẹ́gbàá tó tó lọ. ṣé ibo tó ṣe mi létí pé ṣíwọ́ ẹ̀fún mi ò tẹ̀ máa tàbí mi mọ́ ẹ̀fún mi ò jẹ́ kókó sí mi sórí àwọn ọmọ mi ló ṣe kókó fún mi ìkókó onídò ṣe fún pé ìkókó onídò ṣe dẹ́rẹ́ táwọn ọmọ mi bá ti wà òkè mo ti wà òkè táwọn ọmọ mi ti bí ẹsẹ̀ kéèkì bá jẹ́ òṣìṣẹ́ àtìlẹ́yìn tó máa ra ọmọ mi lọ́wọ́ tí bá rẹ̀ tó máa ra ọmọ mi lọ́wọ́ tí táwọn ọmọ mi wẹ̀ èmi ikú tó bá wù mọ́ ọlọ́run kọ́ ló ń ṣe fún mi kọ́ ló má fi ìyá mi kọ́ ló má fi wà ọmọ mi kọ́ ọmọ mi dàgbà kọ́ ló má jẹ́ kí gbogbo ìyá tí bá ti jẹ tó bá jẹ́ pé òun ló bu tó lọ́ọ́ fi bínú sí mi tó fi jìgìdì kọ́ ló dá kó tó fi ṣe mí jìbì kọ́ ọmọ mi ló jẹ́ mi kókó ìyá yìí pọ̀ fún mi bá o. olóṣàánú mi ìyá yìí pọ̀ fún mi o ìyá ẹ ká sọ máa wọ ṣe wà fine ma ẹ pè é ma ẹ wo sista mi àṣé àìrìnjìnà lèèyàn orí àwíkẹ́ ọ̀kẹ́rẹ́ èèyàn bíi hundred ni ọ̀tún bàtà ìgbé fún mi ẹ wo kọ́lọ́ àbámi máa wà pẹ̀lú yín ilé àtọmọ yín ò ní dáa àmín ẹ wo ọlọ́run wá nípa mẹ́wàá yín o ẹ mórí tẹ ṣe fún mi ẹ wo ẹ̀yin ṣàmì kì í máa dúpẹ́ lọ́wọ́ ẹ kò tó apá ẹni gbogbo nǹkan tẹ ṣe fún mi ẹwọ ojú òní tì yín ojú òní tì yín aṣọ yín yóò ní fàyà àmín ah, ẹ ṣe kọ kò tọpẹ congrats my dear ẹ ṣe máa ẹ wo ṣe rí tẹ bá mọ nǹkan tó tún ṣe fún mi wọ́n fowó kẹ́mi wọ́n fi ọlá kẹ́mi ah! wọ́n ti ra mọ́tò fún mi. àti bàtà ra mọ́tò fún mi. ó wá tọ́ síbẹ̀ o wọ́n làwọn máa ṣe bẹ́ẹ̀tì fún mi wọ́n máa wá ṣe in a big way. big way. Ah! Ah! títí dé. so ohun tó bá ní pé òun máa ṣe bẹ́ẹ̀dì fún ẹ. bẹ́ẹ̀ ni mà. Hmm. ok ohun kan tí wàá sọ wàá padà lọ bá ọ̀túnba ọ̀sẹ̀ kan tún bá pé one week ọ̀sẹ̀ kan Do fẹ́ fi ṣe kílódé. kò sí. wà á sọ fọ́ọ̀tù bá gbé one week do fẹ́ fi ṣe birthday fẹ́ slay àì slay instagram wà á pa yìí máa mess up instagram bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀. so wà á kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú all white party. okay. àwa ṣe red party àṣe blue party then àwa bọ́ sí all gold affair àwa parí ẹ̀ sórí omi àṣe yacht party àwa sọ fún ọ̀túnba pé seven million naira ló máa need. ẹ kí ló dé kí ló hẹ lẹ́nu. seven one two three four five six seven million naira. ẹ o mọ nọ́mbà kan fún kí nìyẹn. òun ṣunú ni wà á ti ṣe ń ka awọ. ẹ má bínú. tí mo tún ní pé kò ní tó ah, <laughs> mo fẹ́ ni kò béèrè ten million. ah rara. seven yẹn wà òkè. ṣàfẹ́ màá máa manage owó ni ọtún bá lè ṣe é jẹ́ kó ẹ pé ẹ má bínú. àǹkan ń bẹ sọ náà yẹn wá sọ fún seven million naira ni a máa fi ṣe pàtàkì afẹ́ mánéèjì ni tó gbọ́. so o ní ogbé mọ́tò yẹn wá. àwọn ah, mọ́tò yẹn ló gbé wá sí ibà àbí kájú ẹ máa rí ẹ máa rí ẹ máa bá tẹ ẹjọ ìbẹ ṣe baby girl yá yá yá. yóò gbọ́ fún ẹ lára ẹ máa dìwé ẹ máa dìgbà fún mi. jẹ́ òṣùwọ̀n ìṣe máa manage ẹ máa bínú. Daddy. Ìfowópẹ́. Ẹ̀jẹ̀ máa sunkún lọ. Bí ìsopọ̀ sàn sunkún kí a fi sunkún. Daddy, kò rìn mí náà kí n sick but mo ń gbàdúrà kí n má sick but Ọlọ́run gbàdúrà mi. sọ pé olówó gbàdúrà ni kò sàdúrà tó lówó gbígbà olówó gbàdúrà olówó gbàdúrà wà tá wà tí wà tí dẹ́ra olówó gbàdúrà yìí ṣé ti yẹ kò sí kankan tó máa ṣe sórí medical doctor tó ló fẹ́ ṣe rápò olówó yìí will become a doctor àti dẹ́ra lọ ibi jíjì kò sí kankan tó máa ṣe yìí kò sí kankan tó máa ṣe ibi jíjì gbogbo kò tí you know, everyone, everything, I will do everything in my power. Go, go, go, go, go, go, go, go, go, ẹ máa gbàdúrà ọlọ́wọ́ bá ó ń bọ́ gbàdúrà ẹgbà ó dé máa gbàdúrà ìṣẹ́gun ìwà sùkọ́ àsùkọ́ gbọ́ sùkọ́ sùkọ́. lóòrù lábùrọ̀ wọn láàárọ̀ ọ̀hún nílò bóyá fún gan ni ò dá àbí àwọn gan àmọ́ ṣe mẹ́ òwe òwe rùn ẹ́ let me try Àyìndé náà kí ni bọ́lá wọn máa bẹ́ẹ̀ wọ́n lè sọ ọmọ nù bẹ́ẹ̀ géńdé ọmọ méjì. I dey pray to my God Muhammadu. kó bá mi ní ọ ti fẹ́ sáàkì mi lórí wíṣà yìí náà irọ́ irọ́ irọ́ ẹ̀ lè tí kó bá mi ẹ̀ lè tí kó bá mi ẹ̀jọ̀ jọ̀ jọ̀ ẹ̀ bá ẹ̀ jíjẹ́ kó lórí wíṣà oh god ẹ kóra yín bọ́lẹ̀ jáde ẹ má ẹ kóra yín kó lórí wíṣà jáde ẹ má wò wọ́n ṣá àbẹ́ má lọ́sẹ̀ ẹ bá fi tí kó bá mi dádì ẹ pẹ̀lẹ́ dádì ẹ pẹ̀lẹ́. nǹkan tá a máa advice àwọn yẹn pé kí wọ́n má máa fúra wọn ní self medication mọ́ bí nǹkan bá ṣe wọn kí wọ́n lọ sí nearest hospital nearest hospital yìí òun ló máa prescribe nǹkan tó ń ṣe wọn wọ́n máa examine wọn wọ́n dẹ̀ máa sọ fún wọn ok oògùn báyìí báyìí báyìí nìkẹ́ máa lò I could remember sometimes ago tọrọ yìí Mr. Akínọlá wá sí ọ̀dọ̀ wa I examine wọn a lè sọ fún wọn pé òkè ẹ máa lo oògùn báyìí o oògùn bá as at that time yẹn spinal cord tumor ló ń ṣe wọn a lè sọ fún wọn pé okay o with this thing that is doing you a máa ní láti carry it just a simple operation surgery fún wọn to my surprise mi ò rí wọn mọ́ and mi ò rò pé bóyá wọ́n ti lo oògùn yẹn as prescribed so nǹkan yẹn túmọ̀ yẹn o ló generate the cancer mo ṣe bá yín sọ̀rọ̀ yìí. um, um, ẹ ṣe dókítà ọlọ́run ní fi ẹ̀yìn náà sílẹ̀ àmọ́ ẹni sọ̀rọ̀ sá tí mo bá gbọ́ àlàyé yín yẹn dáadáa àbí kánsà kọ́ ni wọ́n ń pè ní jẹjẹrẹ ni. yes of course jẹjẹrẹ ògóró ẹ̀yìn ok eh, eh, táwa sọ pé <laughs> jẹjẹrẹ ṣe ṣàárẹ. ọ̀rẹ́ yín mr ọ̀rẹ́ ta ni akínọlá kan náà akínọlá tèmi. bẹ́ẹ̀ni. ok ó dà ẹjọ torí ọ̀nà kí ni nǹkan wá ṣe báyìí. nǹkan tá ṣe ni pé a máa ṣe iṣẹ́ abẹ. Hmm. <laughs> ẹ ṣé jàre dókítà ẹ ṣé ọlọ́run ò ní fi ilé àti ọ̀nà títẹ̀yìn náà lẹ̀ ẹ gbọ́ akínọlá ní jẹjẹrẹ a dẹ̀ máa ṣe iṣẹ́ abẹ fún àbí ọ̀dà bí èèlò ni gbogbo ẹ̀ máa wá náà wá jàre. oh anyway operation yẹn also hmm. because surgery a lè ṣe lọ́dọ̀ wa bí a kàn lè recommend hospital kan fún wọn ní India and India yẹn la mọ̀ pé that, that would be the best place. ẹ ẹ ẹ ní sùúrù náà dókítà ṣẹ̀rí ẹ ṣe gan mo gbádùn gbogbo àkàwé yín látẹ̀kàn tẹ̀ ṣe ń ṣàlàyé ọlọ́run ò ní dá yín láàmú ọlọ́run ò ní gbé yín lẹ́mìí gbóná ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo ní ẹ̀jẹ̀ ríru mi ò rárá gba ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ṣe ń sọ látẹ̀kàn ẹ̀rín akọ ni mò ń rìn o ẹ̀rín kọ́ mò ń rìn mo rí mi ti fẹ́ máa yí ara mi ò gbà ẹ dẹ̀ sọ ọ̀rọ̀ gọ̀gọ̀ ẹ má pa mí síbi ẹ sọ nǹkan tá a máa ṣe gangan gangan ni mo fẹ́ mọ̀ torí ọlọ́run. ok nǹkan tó máa ṣe ni pé ẹ máa wá between four to five million naira láti lè carry operation yìí mo fẹ́ ṣe fún wọn ní ní India lọ́dọ̀ tí wọ́n ń bí àwọn máa máa fún wọn ní radiation therapy which will cost eighty thousand per day and ìyẹn láti reduce pain yẹn ni pending the time tẹ́ máa fi lè rí owó jọ láti. ẹ dókítà nítorí àbí pé ọ̀rọ̀ mi ò yé yín torí pé mi ì tí ì ná mílíọ̀nù mẹ́rin àbí márùn-ún tẹ̀sán mi ì tí ì ná pátápátá sí bí hundred thousand lẹ́sẹ̀ tó wá sọ pé eighty eighty thousand eighty eighty thousand eighty eighty thousand kí ló dé kí ló dé torí ọlọ́run ibo lẹ́fẹ́ ká ti rí ẹjọ́ ẹ má ẹ ṣe sùúrù o ẹ ṣe sùúrù o ẹjọ́ torí ọlọ́run ẹ bá wa ṣe kinní yìí mo fọlọ́run bẹ̀yìn kí ni nǹkan ta lè ṣe gangan. nǹkan tí màá kọ́ advice ni pé ẹ try láti gada owó yọ láti fasting up operation iṣu ti yé. ọlọ́run ọlọ́run ò ṣe o ò ṣe gan ò ṣe ọlọ́run tó fi àwọn olówó ló jẹ́ kó ṣe tálákà ò ṣe gan ò ṣe ah gbèsè dé gbèsè dé. ah ìyá kì í ṣohun àmúyangàn go now go go now go go now o ṣì máa lọ pẹ̀lú máa kà go now kí ló ṣe yín tẹ́ jókòó sílẹ̀ bíi tán gbowó lọ́wọ́ ẹ̀ báyìí kí ló dé. àbúrò ẹ̀ àbúrò wọn. ẹ̀ gbúrò wọn. wọn méjì agùnbánirọ̀ wọn lọ sí wọ́n dẹ̀ ṣetán wọ́n ti pé mo fún wọn ní mo dá wọn lókòwò wọ́n dẹ̀ mo ṣàgbúrò wọn láti gbà. ẹ ẹ gbúrò wọn ibo náà wà ẹ pé wọn ni. mo ti pè pé pé bí wọ́n bá sọ mi ìmọ̀ bóyá fóònù bóyá nẹ́tíwọ́ọ̀kì bóyá kò tẹ̀ yé mi níjà wọn o dédé ọmọ méjì. ó da ìgbà wo lẹ bá wọn sọ̀rọ̀ gbẹ̀yìn. rántí ṣùgbọ́n èyí àbúrò ó ní kí ó náà wà dáadáa kí n má wọrí pé kò sí wàhálà o kí n má ṣe kí n má láti gbà yẹn mi. Ah, ẹ àbí ó sọ pé àwọn wà òkè pé kẹ máa pe òun pé kẹ fà wọn lẹ ó mì pọn wà òkè náà nìyẹn kí ló dé tẹ wá fẹ́ para yín lórí yẹn. ṣé kò yẹ kéèyàn parẹ́ kí ni ọmọ méjì kí mo tún ní. bọ̀dá mi ó dàbẹ̀ ń pọ̀rọ̀ iye òye yín o. òye mi o. àbí àwọn ọmọ tó ti dàgbà tó bẹ́ẹ̀ tán ti tán ti ṣe tán ní yunifásitì tán ti serve tẹ́lẹ̀ tí establish wọn ẹ dá wọn lókòwò omi ìpọ́n ti wà independent nìyẹn náà so wọn ò ní ìdíyín kẹ má stress wọn ló ń jẹ́ bẹ́ẹ̀ so sẹ́yìn wá fẹ́ para yín nítorí ìyẹn ni abẹ́ fẹ́ fi gbogbo ilé ìtẹ́sẹ̀ fẹ́ fi dá ìsàn síra yín lára ó dá ńgbà tẹ bá dá ìsàn sílẹ̀ sára yín síta ló fẹ́ tọ́jú yín gan ńgbà tí kò séyàn kankan gan tẹ́ tẹ́ tẹ́ rí inú wọn báyìí. ẹ má má sọ̀rọ̀ ayín dá yìí talẹ̀ tó ń kúkú ọmọ àbí ṣé ìyá ọmọ jẹ̀yìn láyé tẹ kọ́kọ́ wá ni. Uh-uh bẹ́ẹ̀ ló ṣe jọ sá. ẹ bá mi kíra fún bàbá mi ẹ bá mi kíra fún bàbá mi abiyamọ tòótọ́ ni yé bàbá ni bàbá mi o abiyamọ kiri ni bàbá ni bàbá mi abiyamọ tòótọ́ ipa tó kó kéré o. o, o nínú ayé mi ẹ bá mi kíra fún gbogbo abiyamọ ayé ẹ ó jẹ wọn mọ ẹ bá mi kíra fún bàbá mi gbogbo abiyamọ ayé ẹ ò ní fojú sunkún ọmọ. Akíkọ́lù àti Kẹ́mi àtẹ̀jẹ̀. ẹ̀yin náà mọ̀ ọmọ yín síkúsẹ̀ ni síkúsẹ̀ tá a lè sọ yìí kò í ṣàrùn bàbàrà kan bí wọn bá ti pay proper attention sí ṣe rí i ó fi hàn pé ẹ ẹ lògùn ẹ fún bó ṣe yẹ kí ẹ ṣe máa lò olólì gbogbo crisis yìí crisis tá a sọ yìí ó ti wà ní critical stage ṣe rí Mr. Akíọ́lá respiratory organ ọmọ yín ó ti wà affected ah! ó ṣe bá yín sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ owó ni o owó là ń sọ. ìlú ìlú lè wá sọ pé a máa ní bíìlù ló máa cost. ẹ wò ẹ máa ní láti wá ní two fifty thousand two fifty thousand mo lè bá yín sọ ẹ máa tètè wá ní o àìjẹ bẹ́ẹ̀ kọ́rọ̀ yìí má lọ di nǹkan tá a fẹ́ o. two fifty thousand dọ́kítọ̀ two fifty thousand mo ti bá ti rí pẹ̀lú kọ́ndíṣọ́ bí mo bá ti rí two fifty thousand dọ́kítọ̀ ah. kó pé Oh. nọ́mbà. àwọn èèyàn mẹ́tọ́ bẹ́ẹ̀ pè mí. ẹ kí bẹ́ẹ̀ tún pè again again hmm. báwo ti rìn. bẹ́ẹ̀ sẹ́yìn pẹ̀sẹ̀ ìgbéni ọ́ fi ẹ lọ́rùn lẹ̀ bébì mi lọ́rùn lẹ̀ ah honey I will see you later. all right there all right. take care all right. bye bye love you too. ó kí wọ́n píkẹ̀ wọ́n lè píkẹ̀ wọ́n náà wàhálà ẹ̀ pọ̀ mi dàda ló ń sọ̀rọ̀ owó ẹ̀ jẹ́ eighteen naira four minutes mo wọ́n wà eighteen naira lówó ẹ̀ jẹ́ twenty naira àlówó ẹ̀ jẹ́ eighteen naira eight twenty naira làwọ̀ ẹ̀ ah ọmọ owó dání ah ọmọ ìkéré wàhálà wà o àwọn tó ń jẹ́ lọ́gán tó ń ju ẹ̀ lọ́wọ́n gbá mi ó jẹ́ wọ́n ìkéré má wọ̀ rí sórí irú yín màá pẹ́ lọ́gbọ́n lẹ́nu lọ sí Àkúrẹ́ síbẹ̀ tó bá ti sọjá wàá rí àǹkọ́ tó ń ta bread mo ní pé ọmọ ọba tó ń ṣe fóun kọ̀ ló kó gba bread ọ̀rẹ́ mi rà tó bá rọ̀ tó soft tó gbọ́ bó ibẹ̀ ṣe mi mọ̀ láti rí pé ojú ìbáyé pẹ̀lú bread ni yàtọ̀ ẹ lọ. master lọ tí bá mú ẹ yìí tó bá rọ̀ tó soft kó mú wáyé báyìí ah twenty naira. lọ kí ló ṣẹlẹ̀. Ah, ẹ ṣe o òkè mo wà bẹ́ẹ̀ tí mo dúró sí o bẹ́ẹ̀ ni mọ́tò kan ya bọ̀ tó wá gba ọmọ ẹ̀ mọ́ bíbà ẹ̀ ọmọ ẹ̀kẹ́ kò kò yé mi o. ní bíbà yìí o ní yìí o bó lè gba ọmọ ẹ̀ sójú sí yìí o ó sú mi o ó sú mi o ó sú mi o lórí kúkú tó sọ̀rọ̀ ọmọ yìí o. kí ló ṣe. bó lè mọ̀. Video! Video! Video! Video!

Doctor! Doctor! Doctor! kí ló ṣẹlẹ̀. àìrílò àjàgà tó ń ṣubú lura wọn ló pa ọ̀rẹ́ mi Akínọlá kò pẹ́ kò jìnnà Fọpẹ́ náà fò ó kú ní ọsibítù ìdẹ̀ra tí mọ́tò gbá tí a rò pé ó máa kú kò kúkú kù ṣùgbọ́n ìdẹ̀ra ò súnmọ́ mi bíi bàbá wọn ó fìtìjú kárùn-ún ó rìn lọ ibi tó wà mi ò lè sọ. So. Sunday lórúkọ ẹ sí ní shop everybody ti lọ́lé so mm. èmi náà ti rẹ́dì tí mo ti lọ sílé mo ti yẹn gba kí má tún gbàgbé o set fóònù ẹ sí five o'clock kó set alarm yẹn five o'clock láàárọ̀ kó dìde ṣe kí ni arrange everything kó arrange gbogbo àwọn ilẹ̀ yẹn padà gbogbo ibi tó yẹ kó gbé gbé gbogbo ẹ̀ síbẹ̀ kó ṣe kí ni kó fi kí ìyẹn síbi tí ó máa ń bá mi fi sí. ẹ ṣe mà ó dára ẹ ṣe mà. jọ rántí mi ìgbà tí n kò lẹ́rìí kankan olùwà jọ̀wọ́ rẹ̀. káàárọ̀ sà. ìyá yẹn. sà. ilé o. yẹ sà. ilé gan. àlàáfíà sà. báwo ni. dáadáa ni sà. kí ló dé dádì ẹ ṣí gbogbo o rí pé àwọn boys o rí kíní gravel àti yẹ̀pẹ̀ tó ń kó wọn ní àwọn boys yẹn ni o. bẹ́ẹ̀ ni o lè wá pariwo títí ọ̀hún ní gbọ́. ok. kò sí wàhálà ṣáà ló ń ṣe. ewúro wá ṣe ṣèbí ìjẹta ló lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà kò ń ṣe torí oúnjẹ yẹn gangan nítorí ẹ̀ ló ń ṣèwà rẹ̀ yẹn ó ní nǹkan pàtàkì tí mo fẹ́ sọ fún ọ. Hmm. bẹ́ẹ̀ ni sà. ẹ wo lọ gbé obìnrin ọ̀rẹ́ tí àkọsọ ló wà náà. ẹ rọra sà ẹ dádì ṣẹ́rí nípa ọ̀rọ̀ oúnjẹ tẹ́sán yẹn náà ni hmm. torí ẹ̀ ni mo ṣe wà ohun tó yẹ ló yẹ ni sà òwe jẹ́ ti ẹ̀yin àgbà yorùbá sọ pé okùn ọrùn kò yẹ ẹdìyẹ. kí ló ṣe máa ń gbé abọ́ tẹ máa lọ ra oúnjẹ tí mi bá sí nílé tẹ máa lọ sọ́jà fúnra yín tẹ máa bọ́ sí kíchìn kò yẹ yín sà yẹn o. dáa tó ti mọ́ra láti secondary school body house gbogbo kí náà fi gbogbo yẹn ṣe la máa lọ ra bọ́ọ̀lù rẹ̀ pa àgbọ̀n mẹ́fì mi ṣe ipa yẹn. Hmm, pẹ̀lú ẹ̀ náà ẹ mọ̀ pẹ̀lú èjì gbogbo yẹn o kò yẹ kẹ́ máa ṣe é nǹkan tèmi kàn torí ẹ̀ wá ni pé tẹ́ ẹ̀ bá máì mo ní ọmọ kan tó máa ń wá sùn sọ́dọ̀ mi ọmọ hmm. dáadáa lọmọ yẹn ṣé ọmọ yẹn kò ní bàbá kò ní ìyá kò nébí kò nára tí má ti close ní alẹ́ ní shop ni mo máa ń fún ní kọ́kọ́rọ́ even mi ìjẹ́kẹ́ nìkan kan mọ̀ gan pé máa ń sùn sọ́dọ̀ mi ni máa fún ní kọ́kọ́rọ́ pé kó lọ sùn sílẹ̀ bá ti mọ́ báyìí kílẹ̀ tẹ̀ tó mọ́ ó ti sá kúrò ó ti bá mi tọ́jú kìsì ibi tí mo máa ti rí eh, kì í láàárọ̀ ẹ̀wọ̀n orúkọ bàtà tó ló ní home training. ọmọ dada ni ó ní home training ọmọ tó gbẹ̀kọ́ ni tó gbẹ̀kọ́ ni sá. well it shouldn't be a problem I don't know. ṣé obìnrin ni àbọ̀kùnrin. obìnrin ni sá. àlọ kò láìkìlì pàwọ́ mi fẹ́ wà náà àwọn lẹ́mẹ̀ẹ́gbẹ̀ òkèrè máa ṣùfẹ́ máa jùgò fún nílò mi àwọn ọkùnrin á máa lé kiri ni. tó hmm. ń ṣọmọ bẹ́ẹ̀. Eh. mi ì tí ì rírí ìwà bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ rí kò hmm, ń ṣọmọ bẹ́ẹ̀ ọmọ tó da ni nǹkan ṣoṣo tí mo kàn rí nínú ìwà ẹ̀ ni pé tí mo rò bóyá bíi problem tẹ́lẹ̀ má like orin ó máa ń kọrin tó bá ń wẹ̀ orin ni in fact tó bá ń lọ tó bá ń bọ̀ orin ó ti like orin jù kò sí nǹkan náà tó lè ṣe ó mọ máa kọrin ni ó ti like orin jù ah, nǹkan ṣoṣo tí. oúnjẹ problem tó bá ṣàtìmú nìkan ilé máa máa dùn náà ni ẹ wá sí jẹ́ pé wọ́n dẹ̀ ní sponsor ẹ̀ lọ ká wò ó adẹ̀rẹ̀ tẹ̀ kò wàhálà. ok ẹ ṣe gan ẹ ṣe ọ̀sà ẹ pẹ́ fún wa sa ẹ ṣe gan God bless you. yes sir. bó ṣe ń rí bó ṣe ń ronú mi wàá máa ronú wọn náà. àmì sà ok sà. rántí mi olúwa. Oh, olùwàjọ rántí mi bàtí mo ṣàlàyé ni olùwàjọ rántí mi. Rántí mi. give me èkó ah, ah. òògùn mo ti dúró tí mò ń wọ ẹ̀mí ah. eh? ọlọ́wà dẹ̀ jẹ́ kó wá wá wà á dẹ̀ o pẹ̀lú ohun tó ń ṣe o sì gbọ́dọ̀ máa ṣiṣẹ́ hard by tí ò ní jèrè ẹ̀ eh, wo kì í ṣe gbogbo ọmọ téèyàn bí láti inú ẹ̀ wá náà lọ́mọ ra àwọn ọmọ má ń lọ bẹ́ẹ̀ má ń lọ ṣòre ibi tó bá dé èmi gan mọ̀ pé n tó kù ní support kò yẹ èmi dẹ̀ máa fún ẹ support tèmi léni tèmi wá kàn bẹ́ẹ̀ ni pé kó make sure pé o fi ṣeun re o torí àwọn kan wà bẹ́ẹ̀ tí mo ti gbowó fún tó ń ṣèṣe kú gbà gbà lórí first quarters wa. Wow tó wà lẹ́yìn yẹn mo ti tà tí mo yọ ọbẹ̀ ni o ẹ a fẹ́ jẹun a fẹ́ lọ sọ́jà a fẹ́ ra gbá òrè gbogbo tó kù nìyẹn èmi dẹ̀ mọ̀ pé wàá fi ṣe òrè sórí mi mọ mi mọ mi gbogbo music nǹkan kan tẹ̀ ṣe mi mi really mọ bọ́ yín ṣe pẹ̀lú wọn pé wọ́n mọ̀ so ẹ bóyá ẹ fẹ́ ra kẹsẹ̀tì ni o ẹ fẹ́ ṣe cd ni o ẹ máa wọ studio ni o ẹ fẹ́ ra equipment tó bá fẹ́ lọ ìlú òyìnbó anything tó bá gbogbo ohun tó yẹ kó ṣe tá a fi dáa fún ẹ kó o yẹ. dáadáa fún ẹ wàá dẹ̀ ṣoríire wàá rí bá ti ṣe o ṣé gbogbo ohun tó ń ṣe máa yọrí sí rè wọ́n ṣáà wò ó má ṣe bí àwọn kan o àti bí àwọn kan lásìkò lásìkò mọ ọ̀rọ̀ ayọ̀ lélẹ́yìí o tó ti yẹ just make sure pay investment mi kò já sódì alright ẹ káàbọ̀ padà sí orí ètò gbangba lẹ́tò ètò gbangba kó tó di wípé mo máa ka àwọn ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ ní orí ayélujára ẹ ìbéèrè mi yìí lọ sí ọ̀dọ̀ alàgbà babájídé ìwé fatherhood tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí a rí wípé orúkọ èèyàn méjì ni wọ́n kọ síbẹ̀ ìyẹn orúkọ tìyín àti orúkọ arábìnrin ìdẹ̀ra ṣé ẹ̀yin méjèèjì yẹn jọ kọ́ ni àbí báwo gangan ló ṣe jẹ́. <laughs> bẹ́ẹ̀ ni àwọn méjèèjì la kọ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí nǹkan ìwé tó bá fún mi kà àbí tó kà sí mi létí ibẹ̀ ló ti máa ń ta mí lólobó pé gbogbo àwọn ìṣẹ́ tó ti ṣẹ́ lọ́dọ̀ tèmi gan pé tí n bá fi kún ìwé á máa jẹ́ kó kún náà nìkẹ́ torí gbogbo tá à ń sọ bẹ́ẹ̀ náà jù pé bí bàbá tó jọkùnrin bó ṣe ń ṣe àbíyamọ lórí ọ̀rọ̀ àwọn ọmọ nígbà tí mo tèmi kún òun ló jẹ́ kí ìwé yẹn wá dá dúró. ẹ ṣe ìbéèrè wa tó tún kù fún arábìnrin ìdẹ̀ra ẹ̀ ń kọrin ẹ̀ ń kọ̀wé ó tiẹ̀ lórí yín kan tí èmi ń yàn láàyò tí mo nífẹ̀ẹ́ sí mo dẹ̀ mo dẹ̀ máa ń gbọ́ ní gbogbo ìgbà ìyẹn jígí ẹ bá wa ṣàlàyé fún àwọn aráalé báwo ló ṣe jẹ́ gbọ̀ngàn orin ìwé ìwé orin. Hmm, actually olórin ni mí. Mm -hmm ìgbà tí ọ̀rọ̀ ìwé dẹ̀tún délẹ̀ àdẹ̀níká ah, ó depend lórí bí inspiration bá ṣe wá but ọ̀rọ̀ lórí ìwé fatherhood yìí nígbà tí àkọ́kọ́ kọ fatherhood a ò ní lọ́kàn pé ohun tí a máa gbé jáde tí àwọn èèyàn máa tẹ́wọ́ gbà ni but to my surprise ah, ìgbà tí mo yẹn jáde ó dé stage kan tó yẹ pé àwọn èèyàn kan tó máa máa pè wá ní nílẹ̀ ìlókè òkun àwọn míì máa ní àwọn fẹ́ fowó ránṣẹ́ o fẹ́ bù ránṣẹ́ ìwé yẹn kan like it was so amazing like it wasn't something we were expecting ọpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run àti bàbá mi tó jẹ́ kọ́ thank you very much. àdúpẹ́ lákòótán mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣàlàyé fún àwọn aráalé oyè wo gangan ni wọ́n lè mú jáde nínú ìwé yìí ìwé fatherhood yìí. ṣé rí òye tá a fẹ́ kí àwọn èèyàn mú yọ ọ́ nùwé tó nígbà tá kọ́ o a kọ́ bíi pé nǹkan tá a fẹ́ tà ká fi gbowó o àkọ́kọ́ kan lè kọ́ ẹ̀kọ́ mbẹ́ ni ẹ̀kọ́ táwọn ń wòye ni pé ẹ wo yorùbá sọ wọ́n ní àjùmọ̀bí ò kàn tánú àbí òye yín ọmọ tá a bá bí gan lè gbé lẹ́tà ẹ wò kí n ṣe gbogbo ògbà ló máa ń jẹ́ wípé ọmọ téèyàn bá bí láti inú ààrẹ ló ń borúkọ èèyàn ká àwọn ọmọ míì máa ń borúkọ lédè ṣùgbọ́n o ọmọ ilé òun ló borúkọ mi ká bẹ́ẹ̀. ní àfikún ó máa wù mí láti gba àwọn ènìyàn tó ń wò wá nílé ní ìyànjú mo ṣàkíyèsí wípé bí ayé ṣe ń lọ àwọn ènìyàn máa ń gbárùkù ti ìyá wọn máa ń celebrate ìyá ju bàbá lọ àwọn ẹlòmíì nígbàgbọ́ wípé ìyá nìkan ló ń ṣàbíyamọ lórí ọmọ ní àwọn ìgbà míì kì í rí bẹ́ẹ̀ ohun tó kọ wájú sẹ́lòmíì ẹ̀yìn ló kọ sẹ́lòmíì àwọn bàbá míì wà tó yẹ pé bàbá bí ìyá ni wọn wọn ní ìyá ni wúrà bàbá ni jígí ní irú ọ̀dọ̀ ti tèmi báyìí story of my life like bàbá wa òun ni wúrà wa òun ni jíkì wa so mo máa fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa kọ́ máa jẹ́ bàbá wọn sí torí ìgbà míì tó máa ṣe father's day ìgbà míì àbí tó máa ṣe mother's day ẹ máa rí àwọn míì máa post picture máa kọ epistle my mother my everything but tó bá ti di father's day happy father's day ó parí síbẹ̀ nìyẹn ẹ jẹ́ ká máa yí àwọn bàbá wa sí they deserve a whole lot of our love ẹ jẹ́ kí a máa yẹ wọn sí ẹ wò ó sẹ́rìn tó ń sọ èyí òótọ́ ni ẹ ńgbà tó ń kọ sẹ́rí bàbá tó bí òun lọ́mọ mi mọ́ ṣùgbọ́n ikú tètè mú lọ ẹ bẹ́ẹ̀ nínú gbogbo ohun tó ń kọ èmi ti rí i pé bàbá tó yẹ kí ó pẹ́ nílé ayé ni kó lè jẹun ọmọ tóró ṣe ah, ó ṣàbíyamọ́ o ah, ebe mi náà bímọ níjẹ́ kẹ́mi bímọ pẹ̀tẹ́ tó ṣọmọ fún mi rèé. Oh, ẹ ṣe ẹ ṣe àdúpẹ́ mm. Eh, arábìnrin ìdẹ̀ra ẹ ṣé yín ẹ wá àmọ́ máa rí yín báwo ẹ̀yin aráalé wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló ń bá lọ àbọ̀rọ̀dèrè òun là ń sọ fọ́mọlúàbí tó bá dénú rẹ̀ àtòdè. bàbá ni bàbá mi àbí amọ̀ gidi ni ṣe bí báyìí ni àgbà máa fi ṣètò gbàgbàlétò. gbàtọ̀ sí gbàgbàlétò ìgbà ẹ̀kọ́. a fẹ́ di dádì wa dádì wa la fẹ́ di dádì yìí wòye ló fẹ́ rí. ẹ dúró jáde kọ́ tọrọ bára mi báyìí. a ṣó ti bára ẹ̀ jẹ́ jáde. ẹ ojú eléyìí wàá pọ̀ gbọ́n ẹ lójú ojú kan tó kù máa yọ sọnù ni kòkò rí ẹ dàrú. a kì í ṣo ní bàbá dádì wa ni wọn dádì wa ṣe abájọ dádì ẹ jẹ́ ká wọlé ẹ̀dẹ̀ jọ ẹ jọ dádì. sá. bó o lè ṣe rí báyìí. dádì dádì ẹjọ́ ẹ dáríjì wá kájà sọ pé àdàbí ló ń jà wá ẹjọ́. Please forgive us, Daddy, please ẹ̀yin olólùfẹ́ gbangba lètò ẹjọ́ tẹ́ pẹpẹ sáké dídáwà kù sọ́wọ́ aláké báyìí Babájídé Owólabí wọ́n ti padà wá báyìí láti wá tọrọ àforíjì ẹ̀yin ará ilé ẹ bá wa dá sí i ìjẹ́ àforíjì tọ́ sí ẹni tó fi ọ̀dájú bẹ́ni nígi tó tún wá nílò ewé nígbà tí igi ti rúwé ẹ pè wá lórí aago ẹ kọ̀wé sí wa ẹ bá wa dá sí bàbá ni bàbá mi àbíamọ gidi ni bàbá ni bàbá mi. Abiamo tutto. I Baba Banco. Ninu nínú ayé ọmọ kò kéré ni Baba mi ò abiyamọ gidi ni ẹ ò rí bó ti ń jìyà mm-hmm. nítorí kọ́mọ lè jèrè mm-hmm. ẹ ò rí bó ti ń fara ṣiṣẹ́ nítorí kọ́mọ lè jẹun ó yá gbogbo abiyamọ ayé ẹ ò ní fojú sunkún ọmọ o gbogbo abiyamọ ayé ẹ ò jèrè ọmọ mo ní ipa bàbá ń kó bàdáwùdù yèyè òkèrè nínú ayé ọmọ ẹ bá mi kíra fún bàbá mi ẹ bá mi kíra fún bàbá mi abiyamọ tòótọ́ ni yé bàbá ni bàbá mi yé abiyamọ gidi ni bàbá ni bàbá mi abiyamọ tòótọ́ ipa tó kó kò o nínú ayé mi ẹ bá mi kíra fún gbogbo abiyamọ ayé ẹ ó jẹun ọmọ ẹ bá mi kíra fún bàbá mi gbogbo abiyamọ ayé ẹ ò ní.